wristwatch mi tó wà mí ńkọ́. mi ah ibi mo fi wristwatch mi sí náà. bóyá mọ́mí ló misplace ẹ̀ nígbà tó ń ṣe clean ọ̀la. kí ló kí ni gbogbo ilé rẹ̀ nígbà tí mi gbé wristwatch lọ lọ bèrè lọ mọ́mí ẹ̀mí tó fi wristwatch mi sí. ṣé kò sí. mọ́mí èmi ò tí ì jẹun láàárọ̀ yìí. ẹ tẹ́bí bá ń pa ẹ lọ sínú kíchìn oúnjẹ ló kùnú pọ̀t. ti dáàdì wa ń kọ́. ṣé bí ń pa ẹ ṣá. ebi ń pa mí. mi ò lérò bẹ́ẹ̀ torí tẹ́bí bá ń pa ẹ wàá mọ̀ pé oúnjẹ nìkan ló kùnú kíchìn. ah kí n tó gbàgbé dáàdì sọ pé ṣẹ́yìn kan lè mú wrist watch àwọn tó wà ní sísìn rú. irú ìbéèrè wo nìyẹn. ó dáná lọ sọ fún bàbá ẹ̀ bàbá ẹ pé èmi o mi ò ṣe olùṣọ́ agbọ̀wọ́ kí lè rí mọ́ ṣé kò sí nǹkan mi lára ẹ̀ o gbọ́ tí mo sọ ni bọ́tà jáde fún mi abẹ́ màá gbọ́rọ̀ rùn. Um. tún dá mi lónìí náà kí ló so wọ́n sọ pé wọ́n wọ́n rí. bá a gbé báàgì mi wá no problem. ẹ kúrọ̀lẹ́ sáà ẹ kúrọ̀lẹ́. Ah, ah. dáàdi wa ń kọ́. adúpẹ́. àwọn ọmọ mi náà ń kọ́. àlàáfíà ń gbogbo wa yes ah, in fact mọ́mí máa humble gan-an ní sísọlá bẹ́ẹ̀ <laughs> ìwà ìrẹ̀lẹ̀ tí wọ́n tún ga kó lóò máa fún mi níyàwó tó níbọ̀wọ̀ fọ́kọ o mo gbàgbọ́ wípé ọkọ wọn ìyẹn Mr. Ọlá wọ́n máa gbádùn mọ́mí yẹn gan. tìkúnlẹ̀ tẹ̀rín tọ̀yàyà wọ́n fi ń kíyàn. ṣègbọn sá àdúrà yín lórí wa ló ń ṣiṣẹ́ o. olùwà ṣe ẹ ṣe o ṣe gbọn sá. how are you sir. ẹ pẹ̀lẹ́ all right ma. Ah. ẹ̀yin nìkan kọ́ o èmi náà gbàdúrà rẹ̀ ah, mo gbàdúrà rẹ̀ hmm, mo gbàdúrà rẹ̀. to six and today is friday oh, ó ti yé mi ẹ ní àwọn personal assignment tẹ́lẹ̀ ṣe àbí. ẹ mo láwọn assignment pẹ̀lú ẹ. Oh, ok èmi ń tẹ̀síwájú kẹ́ni náà ṣe. ọlọ́run mi mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fún mi láti wá ojú yín nínú àdúrà àti àwọn. tí mo gbé sórí náà. kò tí ì ah ṣé òòyì náà gáàsì yẹn sókè ni. mo yí sókè. aago mẹ́jọ màá ló ń lọ lù yìí a máa jẹun alẹ́. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ hmm. mo notice pé láti bí oṣù mẹ́ta nísìn ẹ̀yin àti dádì ò sọ̀rọ̀. kí n tiẹ̀ sọ́lú ẹlẹ́nu gbọ́rọ̀ àwa ni ó máa ṣọ́ má kọjú mọ́ nǹkan tó ń kọjú mọ́ ẹ bẹ́ẹ̀ yẹn. ẹ káàbọ̀ dádì. um, Adé ǹjẹ́ anything wà tí mo lè jẹ. mọ́mí ṣe ń dáná ni. a ah, má má bọ̀dà má bọ̀dà bá mi bá mi gẹ̀ẹ́tì fún mi ní gàrí then bá ń bu gàrí àti mo fẹ́ break fast. gàrí àti ẹ̀pà lè wá fẹ́ fi break. mo dá mi ló máa fẹ́. ẹ̀wà yìí sórí iná fún mi kó lè dàdọ̀tí yìí nù. wá bá mi páàkì ní ìtura. gbàsí lọ́pọ̀tọ̀ ìbẹ́ẹ̀lì náà. jẹ́ tètè kó jẹ́ ká pray o ṣùgbọ́n. máa lágbára a dúpẹ́ fún ààbò àti ìpamọ́ yín ọba tó ń gbàdúrà wa gbàdúrà wa. àmín jésù. àyìn lógo fóun tẹ́yìn lọ́rùn ràn wá lọ́wọ́ láti ṣe lọ́jọ́ ìní ọlọ́run alààyè ẹ gbọ́pẹ́ wa. àmín. nítẹ̀síwájú àdúrà wa olúwa ìtẹ̀síwájú là ń fẹ́ nínú ìdílé tó bá wa rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí àìgbọ́rọ̀ sọ́kọ ẹ̀mí tó ń ṣagídí sí ọkọ ha ẹ̀mí àbọ̀ fọ́kọ mo gbàdúrà kí wọ́n máa gbiná lórúkọ Jésù. àmín Jésù àmín Jésù. Olúwa àwọn ẹ̀mí tó ń ṣàdúrà jẹ ẹ̀mí tó ń fi ebi pa ọkọ lẹ́mìí àti ní ara kí wọ́n máa parẹ́ lórúkọ Jésù. àmín Jésù. Hmm ọ̀rọ̀ yín ló sọ ọ̀rọ̀ yín ló sọ ọ̀rọ̀ yín ló sọ o ọ̀rọ̀ yín ló sọ o wípé ẹ̀yin aya ẹ máa tẹríba fún ọkọ kò rí bẹ́ẹ̀ nù ìdílé kò rí bẹ́ẹ̀ olúwa a sì fẹ́ kó rí bẹ́ẹ̀ a fẹ́ kí aya kó máa tẹríba fún ọkọ tó bá jẹ́ bẹ́ẹ̀ jésù ẹ jẹ́ kó bẹ́ẹ̀ lórúkọ jésù kó sì ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù lórúkọ jésù kristi ni a gba kí oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa. ní ìtẹ̀síwájú. Si olúwa ọ̀rọ̀ yín máa sọ fún wa pé ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn aya yín àmọ́ nínú ìdílé yìí kò máa rí bẹ́ẹ̀ olúwa o ìfẹ́ pípé ìfẹ́ òtítọ́ ìfẹ́ tó yanrantí olúwa gbé wọ̀ wá nínú ìdílé yìí. àmín. Hmm. kábíyèsí o lóòótọ́ lobìnrin ní agídí yìí amadede ọkùnrin ti pọ̀ jù ó lékè nkà ó yá o gbogbo ẹ̀yin agídí burúkú agídí òṣì agídí tí ò lórí tí ò lẹ́sẹ̀ olúwa ẹ jẹ́ kó máa gbiná sọnù ó lè ṣàmì ni. àmì jésù ní ìtẹ̀síwájú olú. ẹ dákẹ́ mi ò lè dákẹ́ à ń tẹ̀síwájú àdúrà ni ní orúkọ jésù ẹ ẹ stop nonsense. mo ní mi ò lè dákẹ́ àgbàjà lọ́wọ́ ẹ má yẹ kéṣù mọ́mí mi just a few minutes kí n kàn sọ̀rọ̀. kí ni. ẹ jọ̀ọ́ mọ́mí mi ò fẹ́ jẹ́ kẹ́ rí i pé dádì ló ń fa gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. ta ló wá ń fa. dádì ẹ dẹ̀ má tún jẹ́ ká rí i pé mọ́mí ló ń fa gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣí ojú ẹ̀mí wa ká rí bí èṣù ṣe ń tiraka láti da ìdílé irú. fámílì ọ̀tá ò rí báyìí láti bẹ̀rẹ̀ ẹ̀yin náà rántí gbogbo ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fi kọ́ mi láti kékeré ó wá di pé kí mọ́mí máa jòkó sílé nítorí pé ọjà ọ̀tà mọ́ ṣọ́ọ̀bù dádì gan orí promotion gbogbo eléyìí ń ṣẹlẹ̀ nítorí pé àdúrà wọ ògbà mọ́ nínú ilé ẹ jọ ẹ padà sí ìfẹ́ àkọ́kọ́ yẹn ẹ jọ dádì mọ́ ẹ jọ ẹ torí ọlọ́run. ìdílé tó láyọ̀ ìdílé aláyọ̀ ìdílé tó lógo olúwa ni mo fẹ́. ìdílé tó láyọ̀ ìdílé tó lẹ́wà ìdílé tó níyì bàbá ni mo fẹ́. ìdílé tó láyọ̀ ìdílé aláyọ̀ ìdílé tó lógo olúwa ni mo fẹ́. má mà sọnù má mà ṣìnà láyé tí mo wà. díẹ̀ yín ò tí ì dé láti ṣe òkè àti ẹ̀ka kí ló sọ wọn sì dé láti ṣọ. wọn ti dé. bẹ́ẹ̀. kí ló dé ah, ilẹ̀ tí wọ́n máa ṣú náà. ó ṣù ẹ kúlé o. Ah, ah, àwọn náà ni. ẹ kúlé. ẹ dìde dìde dìde ṣé ẹ ń tẹ̀lé mi lẹ́yìn ni. bàbá mi wọlé. mi tẹ̀lé wọlé ṣáà iná ṣe èdè Ah. mo ṣe ń wọlé ni na look I have a very great and wonderful news. really. ẹ wo have this is my promotion letter promotion letter mi nìyẹn wọ́n promote me, lọ́fíìsì. Jesus Christ. Eh? after many years wọ́n promote me. ìyẹn nìkan tún kọ́ o wọ́n tún wá transfer mi lọ sí branch wa tó wà ní Sabo to be the manager there my salary now is double. ṣẹ́ni gbọ́dọ̀ yìí ó tó sìn ìwọ lọ́hùn ìwọ màá ní máa máa sìn títí ayérayé my dear hmm. ṣé mo pè mí náà ní testimony. Ah, fún mi gbọ́ kí ló ṣẹlẹ̀. nǹkan bíi aago mẹ́ta mo try láti tètè pack up so that màá lè lọ church. ok. ìyá ìbàdí mhm. ló bá ní madam abeg you get semo two hundred bags. two hundred. two hundred bags n okay. Only i know one small small one so na the big big ones Money, eh? ẹ wait ah, two hundred bags pábánbárẹ̀ ẹ̀ nǹkan tó jọ mí lójú jù bóyá ká owó bóyá kó lé mi lọ́wọ́ nìyẹn. Eh? cash and carry bẹ́ẹ̀ ni sà kò ṣẹlẹ̀ sí mi rí láti ọjọ́ tí mo ti ń tajà. Mm-hmm. two hundred bags kíyàn dẹ́ sanwó kò ń ṣàwọn onígbèsè o ẹsẹ̀kẹsẹ̀ ló kówó fún mi. thank God I will forever praise you. thank you father. daddy hmm? ẹ rí pé ìṣọ̀kan lágbára nínú ìdílé hmm. ìdílé tí ìṣọ̀kan bá wà agbára ọlọ́run wà ń bẹ hmm. ìdílé tí ìṣọ̀kan bá wà ìdílé aláyọ̀ ni ìdílé yẹn pẹ̀lú. Hmm. Hmm. hallelujah praise the lord hallelujah. Jesus Christ. Look, it is now so obvious. With my mind, my mind will be alone. Kò kọ́ ẹ láti lé, my mo ti máa ń sọ fún yín kẹ́ mọ̀ máa dárúkọ ìyá mi mọ́ mi ò fi mọ́ mi mi ṣeré àtọ́ next time tẹ bá tó mi jọ́rú ẹ̀wò mi ò ní hesitate láti la orógùn wọ̀nyí lórí. Yeah. lónìí bàbá ni mo fẹ́. ìdílé tó láyọ̀ ìdílé aláyọ̀ ìdílé tó lógo olúwa ni mo fẹ́. káàbọ̀ dáàdì. and kí ló dé tẹ̀ tí sùn. ẹ pa tv yẹn kẹ́ wọlé lọ. ok sir. mọ́mì yín dà. wọ́n wà ní kitchen. ṣebí mo ní kẹ́ ẹ wọlé lọ sùn. àti jẹjẹ wálé. kí lẹ sọ. àti jẹjẹ wálé. What? Pakistan? aṣọ my màá wọ̀ lọ sí ọ́fíìsì lọ́nà bẹ́ẹ̀ lèkè kí ló dé tó ń at this time báwo làwọn ọmọ òde ní jail. ní nine pm for God's sake wo me. Ah, máa wá bẹ́ẹ̀ sọ fún mi kí ló ti ń ṣe nílé látàárọ̀ kí ló ti ń ṣe sọ fún mi. ìbéèrè tẹ̀bí mi ti I cannot answer all those questions now please I'm busy. busy. ojú yìí ò ṣe àfọ́ inú ni mò ń dá lọ́wọ́ yìí àwọn adarí inú ilé. look fún ọ̀rọ̀ tó you are very very very very stupid Oh my God! o èmi lọ́kọ ẹ nínú i'm your husband. ẹ ṣọ́ pé ẹ ní the big boards posters or handbills to tell the whole world not me alone that you are the husband in this house. Lord Jesus Christ. Look, it is now so obvious. Wait, my man will be alone. Mama mo ti máa ń sọ fún yín kẹ má máa dárúkọ ìyá mi mọ́ mi ò fi mọ́ mi mi ṣeré àtọ́ next time tẹ bá tó mi jó rú ẹ̀wò mi ò ní hesitate láti la orógùn wọ̀nyí lórí. yé ìwọ obìnrin ó fi kílẹ̀ ìbọn lọ́wọ́ ha yé. that is not beat. wàhálà ò ṣẹlẹ̀. ṣẹfẹ jan. wàhálà ò ṣẹlẹ̀. ṣẹfẹ jan. ṣẹfẹ jan. àbí ṣẹfẹ jan. ṣẹfẹ jan. you can choose. you will regret what you did. regret what. regret what màá sọ fún ẹ pé. children don't eat out let me go to work it's fun in the house Shopping. just touch me touch me don't shout conserve your please touch me just touch me stop shouting I need action I need action just touch me touch me I care please just touch me you better leave. He wants to prove himself as the man in the house. Ah! Olúwa! Èmi Ah! Show me! I will show you too! You think you can beat me? Ẹ̀kọ́ láyé kúrò lọ́nà. Má padà bọ̀ ọkọ ìyàwó. Ọkọ ìyàwó! Ṣòtò, you can't do anything. I know you were just shouting. You cannot beat me. You can't even try it. Ẹ̀yin kílẹ̀ ń dúró ṣe. Ẹ̀kọ́ bí. Nonsense. Why am I still disturbing myself? Mi see. No more. Let everybody go and sleep like that. Good morning, ma'am. Ife, Grace. How are you? Fine. Fine. Ah. Yes, ma. Brother Moses. Ah, Mr. Roland, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Báwo weekend yín? We thank God. Adẹ̀kú sinmi àná. Ẹ wo ìsinmi nìyẹn o. Ẹ káàárọ̀ sà. Ah, madam. Ẹ káàárọ̀. Ẹ ṣe. We thank God. Ẹyin ọmọ yáwó yáwó yáwó yà late already ẹ ní lọ́ọ̀bì kankan lẹ́yìn tí ẹ bá fún mi lówó tí mo sọ. madam Ah, madam. Please, I'm sorry. Mind your own business. This is our own family issue. Eh, eh, my dear. Ẹ jẹ́ ká lọ. Ó tiẹ̀ yẹ kó máa neat ju díẹ̀ lára. Wo bó ṣe ń rough handle mi níta gbangba. Níwájú àwọn alábàágbé wa àtàwọn ọmọ Ah, Ó yẹ kó ní ronú, ó yẹ kó máa ronú. Tó o bá ṣe ẹ̀bẹ̀rù ẹni tí o bẹ̀rù Ọlọ́run. Ẹ ń dárúkọ Ọlọ́run ṣẹ́yìn náà bẹ̀rù ọlọ́run ẹni tó bá ní bẹ̀rù ọlọ́run kò ní máa parọ́ fún ìyàwó ẹ̀. ẹ jọ ẹ dá mi lóhùn. wo àti pé àwọn ọmọ ẹ ti late fún school jẹ́ ká máa lọ. story nìyẹn o. tí a bá ṣe tán ẹ máa jáde the office. It's up my dear. Eh, mo bá dé títà ẹkùn. kébí lẹkùn. ẹ ẹ yọ mọ ìyá. ọ̀rẹ́ mi kí ló wàá fẹ́ ṣe báyìí. in fact níyì kò yé mi rárá tí mo bá ló yé mi irọ́ ni mo pa. wà á ní sùúrù ni o sùúrù sùúrù pẹ̀lú èṣù tí mo gbé sílé yẹn bẹ́ẹ̀ ni èṣù ni o ìgbà tí mo bá ní pé mo fẹ́ ṣe bí ọmọ ọlọ́run ìgbà yẹn gan ló máa ń bínú ó ṣáà máa ń bí mi inú ni ṣáà. ẹ èèyàn tó ń pè léṣu àbí ìyàwó ẹ tó ń pè léṣu yìí. ó ti fẹ́ o ti fẹ́ yìí náà ó ti bóbìnrin fún ẹ ó bọ́kùnrin fún ẹ to be sincere ah, ó wo èmi náà kémi náà ní àlàáfíà nílé mi i desire it àbíwọ ah, ìwọ náà wo bro moses neighbor mi hmm. ah, you won't believe pé eh, wọn ò bímọ for the past eight years eight years wọn ti fẹ́ra wọn bẹ́ẹ̀ they been married for eight years wọn ò sì bímọ <laughs> tó o bá sì rí o lè mọ̀ rárá eh? tó o bá rí ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì Ah, mo envy wọn o they are closely united to Ogari ah, wo that brother in fact their family they are a very good example to follow. wọ àdúrà ni màá gbà fún ọ̀rẹ́ mi wípé kọlọ ẹ kó ràn ẹ lọ́wọ́. àdúrà tí mo gbà fún ẹ nìyẹn àmì tẹ wàá wàá ní sùúrù sùúrù lérè owó náà mọ. Ah mi ò lè ní sùúrù ìyá àbèjì ọkùnrin yìí ń gbé mi lẹ́mìí gbóná gbogbo ògbà ló máa ń gbé mi lẹ́mìí gbóná. a ní kò ní sùúrù ó ní láti ní sùúrù tó pọ̀ o sùúrù nìkan la lè fi tò gbogbo nǹkan tó wà nílẹ̀ jọ ọ̀rẹ́ mi ní sùúrù jọ má bẹ̀ẹ̀ ní sùúrù dáadáa. to be sincere èmi náà ò láìkì ìjà ojoojúmọ́ but what will I do with this man? I don't want to die young. I need to defend myself. But not in that manner. Not in that manner. Hey, eh, Joe. Ìyá Àbèjì kí ló fẹ́ your n ṣe? Mo gbàdúrà. Lọ́jọ́ kan, ogun èṣù yìí á dópin. Hami. Ah. Hami. Bọ̀jọ́ torí Ọlọ́run. Eh, ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ṣùgbọ́n. láwọn lálẹ́ yìí wọn ní kí kánádì gbé ìròyìn ṣùgbọ́n. mr and mrs roland. Ah, ta ló tún fẹ́ ṣe àwọn náà ní ilé méjì òkè jáṣà. wọ́n tún ti dákẹ́ ariwo. my dear ẹ jẹ́ ká pray fún wọn. olúwa ọkàn ọba àti ìjòyè wà ní ọwọ́. correct you can do nothing. o ní ṣerú ẹ̀. màá tún tún gbá gan. o ní ṣerú ẹ̀. mo ní màá tún gbá. ṣé mo ṣe máa ń ṣe lẹ́yìn nìyẹn. bẹ́ẹ̀ ṣé mo ṣe máa ń ṣe lẹ́yìn. ṣé bí mo ṣe kọ ẹ. obìnrin lẹ́gbẹ̀ẹ́ máa ń bá jà. ṣé bí mo mi ẹ̀ ṣe kọ ẹ. obìnrin lẹ́gbẹ̀ẹ́ máa ń gbá bá jà. màá tún gbá lẹ́ẹ̀kan sí. màá tún gbá lẹ́ẹ̀kan sí. o gbá mi létí. o gbá mi létí. ẹ dúró náà. ẹ kò ní sí problem kankan má wọrí. ẹ dúró náà. ẹ má wọrí ní sùn. um mo gbàgbọ́ wípé gbogbo nǹkan tí mo ṣàlàyé fún yín ló ti yé yín dáadáa um mummy Joy ẹ mú orógùn ọwọ́ yín wá Mr. Moses mo respect yín gan. Thank you very much dàrú wò fún ọ̀rọ̀ yín ẹ dáàbì Joy ẹ mú ẹ better. Eh? bẹ́ẹ̀ tán ẹ mú bẹ́ẹ̀ tẹ Ah ṣẹ́rí brother Moses bí belt ṣe wà báyìí ó ní iṣẹ́ tó ń ṣe mi ò lè filẹ̀. ẹ ó sì ṣọpọ bínú náà ni ẹ mọ wa ẹ mọ ẹ má gba sátani láyé. brother Moses ẹ wo mo rò tọ́lọ̀ mọ́ yín lára ni. ẹ Mr Roland mi fẹ́ kẹ́ ẹ rò tọ́lọ̀ nìkan mọ́ mi lára mo fẹ́ kẹ́ ẹ rò ti ìyàwó àti àwọn ọmọ tí Ọlọ́run jogún fún yín nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé ṣe rí àwọn ọmọ wọ̀nyẹn wọ́n wo nǹkan tẹ́ ń ṣe o so mo fẹ́ kẹ́ ẹ kí ìsara dáadáa you have to be very very careful. kí sátani máa lo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn láti da ìgbésí ayé àwọn ọmọ yẹn lọ́jọ́ iwájú. mo sorry brother Moses ìṣe yes gbogbo nǹkan tí mo ti ń ṣàlàyé fún yín látẹ̀kọ́ náà ni wípé èṣù ó ní mission nínú ìdílé ó fẹ́ bá yọyín jẹ́ ni ṣùgbọ́n nítorí ìdí èyí gan-an ni Jésù Kristi ṣe farahàn láti pa iṣẹ́ èṣù nínú ìdílé yìí sáà máa ẹ wò ọlọ́run tún lè sọ ìdílé yín di ìdílé aláyọ̀ mo fẹ́ fi dá yín lójú pé ní ọlọ́run sì lè sọ ìdílé yìí di ìdílé aláyọ̀ tí a bring back the good love and joy that has lost in this world so ìjọ ń torí ọlọ́run mo fẹ́ kẹ́ ìṣara yín lọ́kàn allow the spirit of God ẹ gba ọlọ́run láàyè nínú ọkàn yín nínú ìdílé yìí ilẹ̀ ti fẹ́ mọ́ mo fẹ́ lọ rest ìjọ ẹ má gbàgbé gbogbo nǹkan tí mo ti ṣàlàyé and I know help you ẹ pẹ̀lẹ́ bíyà ó ní ọkọ pẹ̀lẹ́ ṣe ṣe In fact, 有百亿。 kẹ́ ẹ kàwé yín dáadáa ẹ má ṣeré skul o mo fẹ́ kẹ́ múra sí study sí and lẹ́ẹ̀kan sí ẹ má wùwà bí mọ́mí yín o you see mo fẹ́ kẹ́ ẹ dàgbà ẹ di doctor ẹ eh? mo fẹ́ kẹ́ di president ẹ eh? mo fẹ́ kẹ́ di minister ṣe okay sir. Eh, that's very good and Ife. I'm sure you want to become a doctor. No, sir. Ah. Ah. Engineer, I guess. Rárá, sir. No, sir. Ah. No, sir. But I would like to become a wrestler. Eh? Ẹ gbà A wrestler? Yes, sir. Ó fẹ́ máa ah. ah. Ìyẹn ò Ah, new da. ah the doctor is better. ah Ekaro. good morning. sàwọn ọmọ mi nǹkan. a dúpẹ́ lọ́wọ́ lọ. assembly ni mo fẹ́ kí grace joy and ìfẹ́ kan join wa ní. it's okay it's okay oya ẹyin ọmọ oya yẹ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ yaya yẹ sọ̀kalẹ̀. and then sir mo ní remind you ni sir friday and monday next week ni meet and breakfast sir. Ah, it's okay. That's all right. It's okay. Ẹ ṣeun gan. Yes, Thanks so much. Kẹ́bàá kí mọ́ mi o. Bẹ́tà It's okay. Yes, Bye. See you after school. TV. Ìfẹ́, ṣé o mọ ibi tí mọ́mí fi remote pamọ́ sí? Ǹjẹ́ a mọ ibi tó fi sí? Grace, ìwọ ńkọ́? Èmi náà mọ ibi tó wà. Ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ dẹ̀ jẹ́ ká ṣeré bojúbojú. Mi láìkì yẹn. Hmm. Mo ti mọ kọ́tà máa ṣe. Ẹ jẹ́ ká ṣeré mọ́mí àti dáàdì. Mọ́mí àti dáàdì, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Mo máa wọlé, mo máa kọ yín, mo bọ̀ wá dúró dè yẹ dè ìwọ gbà ìwọ ni wàá ṣe dáàdì nígbà tẹ́mi máa ṣe mọ́mì wàá sọ pé màá nẹ́ lónìí èmi máa sọ pé pa mí lónìí ṣorí wọn tẹ wá ni wàá ṣe miss moses wàá máa sọ pé ẹ má jà mọ́ o ẹ má jà mọ́ o ṣó ti gbọ́. mo ti gbọ́. ìwọ ló fẹ́ nà mí àbí.

fún ní paracetamol. bẹ̀rẹ̀. Daddy Joy mo rò wípé àsìkò ti tó fún yín láti tún ìpinnu yín ṣe kó tó di pé ó máa pẹ́ jù. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an. Ah. Dúpẹ́ lọ́wọ́ wa. Àwa kọ́ o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Jésù. Ọba tí kò jẹ́ ká fojú sunkún àwọn ọmọ wọ̀nyí. Ẹ Mr. Roland, kí ló dé tẹ́ ẹ fi ayé yín fún Jésù, ọba aládé àlàáfíà? Kí àlàáfíà lè jọba ní ìdílé yín. In fact, ó ti pẹ́ tọkọ yín ti ń bà mí sọ, ṣùgbọ́n mo kọ etí dìdì sí i. Ṣùgbọ́n nísìnyí, mo ti ṣetán. Mo ti ṣetán láti dá iṣẹ́ èṣù dúró nínú ìdílé mi. À, ah, mo ti ṣetán láti jọ̀wọ́ ayé mi fún Jésù. Ah, hallelujah. Hallelujah. Hallelujah. Ẹ eh, ìyàwó yín dàgbà ẹ jẹ́. Mọ́. Má kọjá mi olùgbàlà. Kì í ṣe orin àkúnlẹ̀kọ. Èmi náà ti ṣetán láti gba Jésù láàyè nínú ìdílé. Mo ṣetán láti gbọ́rọ̀ sọ́kọ mi lẹ́nu. Mo ṣetán láti gbà kí àlàáfíà kí ó jọba nínú ilé yìí. Mo ṣetán. I'm ready mo ṣetán láti mọ ọ̀rọ̀ Ọlọ́run mo ṣetán láti fi kọ́ àwọn ọmọ mi kí ọjọ́ iwájú wọn kó lè dára my dear please please forgive me. èmi náà i am very sorry forgive me please. hallelujah ní báyìí tí ẹ̀yin méjèèjì ti jọ̀wọ́ ìdílé yín ọkàn yín àti ayé yín fún Jésù ìdílé o ti di ìdílé aláyọ̀. ìdílé aláyọ̀. ẹ jẹ́ ká pray ẹ jẹ́ ká gbàdúrà let's pray to God be the glory, great is He. Olúwa ni mo fẹ́ tó láyọ̀, ìdílé tó lẹ́wà, ìdílé tó níyì, bàbá ni mo fẹ́ tó láyọ̀, ìdílé aláyọ̀, ìdílé tó lógo, Olúwa ni mo fẹ́. Tí n bá sọ pé kò sùn mí, irọ́ ni mo pa ọ́, wo ìyàwó mi kò rárá mú mọ́ kò mọ ìtọ́jú léṣe bó ti wù kó kéré mọ́ pabambari bẹ̀ wá ni pé kò tún mọ ọ̀rọ̀ sọ a kan sọ̀rọ̀ kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbàgbà bí ẹ̀ tí ò tiẹ̀. adìẹ mm-hmm. ẹ tún ti ń pariwo. Mm-hmm. ariwo bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé ẹ ti gbàgbé nǹkan tí mo sọ fún yín lánàá. mo ń pariwo. ń pariwo. Ah, ràn mí létí. Oni, Oni. Ah. Anyway, um, èmi ti ṣetán mo fẹ́ máa lọ sí ọ́fíìsì. Alright? Tẹ́ẹ̀ni dúró jẹun ni. Ẹ́ dúró jẹun ní seven thirty mi ò lè dúró kó o ṣe lọ máa dáná àbí oúnjẹ wà nínú fridge tí mo lè warm ni. màá ṣe lọ dáná ni o. Ah. <coughs> um, in that case má ṣe yọnu má jẹun ní restaurant mo bá dé office okay go take care bye bye. ìyá ah. bó wọn bá dẹ̀ ń pin ẹ̀dẹ̀ lọ sùn sínú ilé náà àwọn ewu wà níbi tẹ̀ sùn sí bí àbí ẹ̀ sùn dáadáa mọ́jú ni. Ah, mi ò sùn rárá o ẹ̀yin náà mọ̀ náà. má bínú i was so tired mo ṣiṣẹ́ agbára kan lánàá. Hmm, ìgbà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ agbára ńkọ́. ọ̀dà anyway so mo ti ń lọ. díẹ̀. Yeah. Uh -huh mi ò láìka aṣọ tẹ̀ wọ̀nyí o kò bójú mu rárá. ẹ kí ló ṣaṣọ tí mo wò. ilé yìí ò buyì kún yín ẹ̀yin náà ẹ wò ó nà kò buyì kún yín. ara mi o tún dé nìyẹn o kí ló ṣaṣọ tí mo wò àbí mi ò lè wọ nǹkan tó bá wù mí sára mi. rárá bíbélì ò kọ̀ wá bẹ́ẹ̀. kí ni bíbélì sọ nípa aṣọ tí mo wọ̀ àbí bíbélì sọ wípé mi ò lè wọ́n wọ́n nǹkan tó bá wù mí sí ara mi àti fẹ́lẹ́ dá mi àbí. ẹ̀yin wá wípé ohun tó bá wù yín. yes of course. ẹ gbà. ẹ bá mi ka ìkíni kọ́rìntì orí kejì ẹsẹ̀ kẹrin. ẹ kí ló wí. ẹ ṣì ẹ ṣì kẹ kà á. àbí ìkíni kọ́rìntì ìkíni kọ́rìntì orí kejì ẹsẹ̀ kẹrin ṣé ìyẹn wá ń sọ̀rọ̀ nípa àǹkárá tí mo wà bọ́rọ̀ léèsì lọ́wọ́ àánú ẹ̀ aya kò lé agbára lórí ara rẹ̀ bí kò sí ọkọ rẹ̀ so ti gbọ́ báyìí sìn o lágbára láti sọ láti máa dictate fún mi. ẹ ẹ kà á tán náà ẹ kà á èyí tí ì kà á tán. bí kò sí ọkọ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lé ọkọ pẹ̀lú kò lé agbára. Mm-hmm lórí ara rẹ̀. Mm-hmm. ṣé ẹ ti rí bẹ́ẹ̀. bí kò ṣe alright alright ok ṣe bí kí n sá ti. bẹ́ẹ̀ni ẹ lọ ẹ lọ change aṣọ tẹ wọ. ẹ ṣe. lóde à ilé nǹkan báyìí. ilé ewu mi hmm. i love it handsome bobo. Eh, èmi ti ń lọ bí iṣẹ́ nìyẹn àwọn kọ́sítọ́mà mi àti máa retí mi èmi ò dàbí ẹ̀yin báyìí tó jẹ́ wípé ẹnu délé wà so ó dàbọ̀. díẹ̀ kó má tilẹ̀ sí i love you or oh, thank you. so ìyẹn wàá máa mú oúnjẹ wá àbí àwọn kọ́sítọ́mù mi á ti máa retí mi níbi iṣẹ́ mi ò ráyè eré ọmọdé o. díà eré ọmọdé kọ́ nìyẹn you see i need that sweet word. nìkẹ́ni eh? nìkẹ́ni ó dàbọ̀. ìwọ ni káàárọ̀. mo lè wá kanlẹ̀kùn látàárọ̀ nígbà tí òsèèyàn tó dá mi lérò jẹ́ kí n ṣílẹ̀kùn ẹ̀ tilẹ̀kùn ni. wọ́n má dáhùn bàbá yìí ni ò tí ń gbà tó ń lọ sọ́fíìsì láàárọ̀ yìí. má sọ fún mi pé o ń jí látàárọ̀ ni ò ní aago mẹ́wàá àbọ̀. Ah, mi ò ṣáà ní para mi oh, ah, mi ṣáà ní para mi. láago mẹ́wàá àbọ̀ ah, àbí. rárá o. Rara rara rara. rárá. Ah, wò má jẹ ntọ́ ẹ̀ wọ ẹnu ẹ lọ́nu ẹnu nu ah, ah. wo bínú lè ṣe rí hmm. wo tálejò mi ìbá lọ wọlé ńkọ́. tálejò bá wà ní wá nígbà yẹn ojú á sì tì í. gbọ́nà ọ̀rẹ́ wa ìwọ náà ṣe máa ṣètọ́jú ilé lẹ́kọ̀ọ̀kan many things will change. Oh. Oh. I always try my best. Ìgbà míì tí màá ti lọ bí iṣẹ́ látàárọ̀ di délé tí màá bá délé báyìí. Oh God, you can't understand. Hmm. Ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Ọ̀rẹ́ dùn. Kí ló dé? Tó jẹ́ wípé nígbà tí èmi àti ìyàwó mi ń fẹ́ra sọ́nà. So gbogbo ìmúra ayé àti tọ̀run ọwọ́ ẹ̀ ló pín sí ah nígbà tí mo ń sọ yìí ìyàwó mi múra gbogbo nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ nígbà yẹn tónítóní i mean everything fínífíní but kí la parí wedding sí tá a jọ bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan míì ni mo bá ń bẹ̀ o àti gbàtà àti wed ìyàwó mi ò múra kúrò mi rí. tí n bá dé complain a ní kò sẹ́ni tó ń wò. ta ló ń wò mí ṣebí torí ká lè rọ́kọ gbogbo afẹ́fẹ́ rí ti à ń túnlé ṣe à ń ṣe gbogbo yẹn nígbà yẹn. Ah. wo ọ̀rẹ́ pa yẹn ti jàre. má sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi. wo mo fi ọlọ́run bẹ́ẹ̀ má rò bẹ́ẹ̀ rárá lẹ́yìn ìgbéyàwó gan-an ló yẹ kí náà ìfẹ́ yẹn kó máa jò dáadáa sí i ìgbà yẹn gan lè kí òun máa sa gbogbo ipá ẹ̀ láti wo ọkọ ìmọ́tótó ilé ìmọ́tótó ara ká ṣètọ́jú ara lásìkò ohun tó da ni o. ìgbà míì tá a bá jọ sùn mo máa ní láti bẹ ìyàwó mi tàbí gan-an lọ́pọ̀lọpọ̀ gbà ń lágídí kó tó di pé a lọ wẹ̀. ilé ìgà. tí n bá sọ pé kò sùn mí irọ́ ni mo pa o kó ìyàwó mi kò wá rámú mọ́ kò mọ ìtọ́jú ilé bó ti wù kó kéré mọ́ pabambaribẹ̀ wá ni pé kò tún mọ ọ̀rọ̀ sọ a kan sọ̀rọ̀ kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbàgbà bí ẹ̀ tí ò tiẹ̀ dùnà ṣé kìí ṣe wípé ìyàwó ẹ fẹ́ lé ẹ sẹ́yìn báyìí because I don't understand. Hmm. hmm jọ mo bẹ̀ ọ̀rẹ́ mi má lé ọkọ ẹ sẹ́yìn rárá torí ìmọ́tò tó ṣe pàtàkì. ọ̀rẹ́ ohun tó ń sọ yé mi gbogbo ẹ̀ pátápátá ló yé mi. ṣé wọn kò léwu púpọ̀ kíyàwó ilé kó má wu ọkọ eléyìí lè ṣokùnfà kí ọkọ lọ lójú síta. mo kọ lórúkọ Jésù I reject it in Jesus' name. àmì o èmi náà bá ẹ ṣàmì ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àdúrà nìkan kọ́ leléyìí o o ní láti ṣàtúnṣe. Hmm. o ṣeun gan ọ̀rẹ́ o ṣe gan ilé tiẹ̀ náà tó o ṣe. díá mhm. ẹ tún ti ń pariwo. Mhm. ariwo bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé ẹ ti gbàgbé nǹkan tí mo sọ fún yín lánàá. mo ń pariwo. ń pariwo. ọ̀nà ah. ah, mi létí. ṣé ti rí báyìí. Mhm. Mm-hmm. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ti rántí that's my love. wo fìmílẹ̀ jẹ́njọ́ bá ṣe wù mí. bá ṣe wù mí ẹ ti gbàgbé ni. gbàgbé kí ni. ìkíni kọ́rẹ́ǹtì orí kejì ẹsẹ̀ kẹrin. Ah, ọ̀rọ̀ ìkíni kọ́rẹ́ǹtì gíga. Hmm. Ah, all right. ti wá rí pé bó ṣe yẹ kẹ́ jẹ́ nìyẹn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ tó ti ẹ̀rọ máa jẹ́ déédéé. thank you i love you. ẹ òjò rọ̀ that's my man olówó orí mi i love you so much. thank you. Thank you. gbọ́n fẹ́ kó mọ̀ pé ohun tí mo béèrè fún kò lè wá burú rárá o. Ah, kò burú. in fact i'm very disappointed. mi ò believe pé o lè ever béèrè irú nǹkan báyìí lọ́wọ́ mi i thought you were a christian brother. ayé ń ṣerú ẹ. ayé ń ṣe kí ni ṣé kò sí. Jùmí ọ̀rọ̀ tí wàá le tó bẹ́ẹ̀ kí ló dé ṣé òun ẹgbẹ́ kọ́ mi mọ́ ni láti ẹ̀ka tí mo ti ń pè ẹ́. jọ sọ nǹkan tó bá fẹ́ sọ. ó dá má bínú. ṣùgbọ́n fẹ́ kó mọ̀ pé ohun tí mo béèrè fún kò lè burú rárá o. Ah, ah, kò burú. in fact i'm very disappointed. mi ò believe pé o lè ever béèrè irú nǹkan báyìí lọ́wọ́ mi. I thought you were a Christian brother. Ayé ń ṣerú ẹ̀. Ayé ń ṣe kí ni? Táyé wa tẹ̀ ń ṣerú ẹ̀ ṣé ẹ̀ka ọ̀nà máa ṣerú ẹ̀? As Christians. Ok, Jumi, ẹ kí n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. Kí ni o? Do you love me? Ṣé o ti tán? Ó dàbọ̀. ọba ògo oh my god. <laughs> kí ló fẹ́ rìn ọ̀rọ̀ yóò máa fẹ́ rìn. mi ò ṣe wá ní rẹ́rìn jùmọ̀kẹ́ sórí ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ láyé tá wà yìí kò sọ́kùnrin gidi mọ́ ọlọ́run tó wá fún ẹ ń tì mí ó tún ń ṣakọ. ṣakọ bíi ti báwo. ṣe bí ẹ ti ṣe introduction ní last month. ẹ ẹ mi rí nǹkan tó bá dín bẹ́ẹ̀ o sì mọ brother yẹn he is a very active guy honestly bros yẹn sì ń sẹ́ ìgbà tó ń sọ fún ẹ pé kẹjọ ní nǹkan papọ̀ kò lọ bóbìnrin mi kí ló wà ń bẹ kí ló burú má sísá mi jọ Jùmọ̀kẹ́ ṣe fẹ́ gbòòtọ̀rọ̀. bíbélì gan sọ wípé hmm, ohun tó wọ́n bá gbá mú káàdì mú ṣinṣin. káàdì mú ṣinṣin bí fornication àbí. kò ń ṣe fornication. so what is it. it's not fornication. afẹ́sọ̀nà ẹ̀ là ń sọ̀rọ̀ ń pa yìí. a husband to be A spiritual brother ń bèrè fún nǹkan tó simple tó lè offer. Did you just say simple? It is simple. Ah, bọ́sẹ̀, jọ tó bá jẹ́ wọ́n ni. Ṣé o máa gbà kí any so-called brother kó bẹ́ẹ̀ ní nǹkan before marriage? Why not? Ibẹ̀ ni kò jókòó sí. Bọ́sẹ̀, ẹ̀ẹ́dọ̀ṣà. Wàá pẹ́ bẹ́ẹ̀, jókòó síbẹ̀ ṣùgbọ́n. sọ fún mi pé òun ò ní pẹ́ dé. Ah, no problem màá fẹ́ tètè máa lọ mọ́. all right sir. fún nǹkan tí mo sọ ẹ bá mi jíṣẹ́ fún wọn. all right ẹ má bínú. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan sa ẹ ṣe gan ẹ kàn ẹ kàn bọ̀. ẹ má bínú ó dàbọ̀ ní onílé ìsinmi o ó dàbọ̀ sà ẹ má bínú sà. tó lè ọ́fà. Did you just say simple? It is simple. It is simple. It is simple. Yes, who is it? Emini, ni. Come in. Jùmọ̀kẹ́. Ma. Kí ló dé? Kò sí ìlú agbára kàkà ló fi kí wa ní sísẹ́rùn. Ah, ẹ jẹ́ má bínú mi ò mọ̀ ní. kò sí um, ọmọ òkè. you are not okay. mo ní mo wà òkè. àbúrò wa mi ò rò bẹ́ẹ̀. àbí o <laughs> wà òkè kè báwo ni ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ṣe máa sọ wípé kò sáàyè nígbà tó jẹ́ pé ẹ ti promise ara yín pé ẹ máa fẹ́ra yín. Oh. she did not say that. tó sọ ni pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àfi lẹ́yìn ìgbéyàwó. àbúrò ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ ni ẹ́. o kì í ṣe ọ̀dẹ̀ rárá o ọ̀rọ̀ ọlọ́run ló tẹ̀lé. àti bímọ ẹ jẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. ẹ má bínú táwọn ìbéèrè bá béèrè. ok lákọ̀ọ́kọ́ náà ǹjẹ́ ó ṣeé ṣe láyé tá a wà yìí i mean in this generation kí èèyàn àti àfẹ́sọ́nà yẹn má jọ ní nǹkan kan pọ̀ kó tó di àsìkò ìgbéyàwó àti wípé ṣé kò sí nǹkan kan láàrin àti brafed kẹ tó márì. <laughs> ìbéèrè àkọ́kọ́ ó ṣeé ṣe kéèyàn yàgò fún premarital sex ẹ̀kejì pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ láàrin mi àti ọkọ mi ká tó ṣe ìgbéyàwó. jùmọ̀kẹ́ kí ló tó fi ń béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ mi àbí. àǹtí uh-uh, tí mi rárá o. ohun tó ń sọ kò yé mi ṣínà. farabalẹ̀ ṣe owó farabalẹ̀ dáadáa <laughs> sọ fún mi báwo ló ṣe fẹ́ mọ capacity i mean volume ní strength ìyàwó tó fẹ́ fẹ́ tí kò bá sí ti bí báyìí. àìmọye obìnrin ló wà láyé tí kò sojúlówó. Ah, ẹ̀gbọ́n ẹ má sọ bẹ́ẹ̀ o. ẹ má sọ bẹ́ẹ̀ ojúlówó obìnrin ni júmi o mm. eh? ojúlówó obìnrin ni júmi o. èkejì bá orú àwọn obìnrin bẹ́ẹ̀ bára ṣe mọ̀ pé kò ní àìsàn tàbí ah, pé kò lọ́bì àtọ̀. no no no no. àbí o. Oh. o àbúrò gbọ́ ìyẹn lè jẹ́ ìdí tó fi kọ̀ láti lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀. on point another point tún ni. a ní mo sọ fún ọ lọ́jọ́ sí pé. ọ̀dẹ̀ níjọ́ ọ̀dẹ̀ ní. Who's that? Cheryl! Hello. Really? Ibolaba, are you serious? For me, it's a life. Emma, my your sins. Um, I need to change. this this your wig is so nice i love it so much honestly lórí in fact ṣòrí tó ṣe ń ṣe mí ó dàbí pé kí n ti fún ẹ mọ́ra ni. ẹnì káì ìtàlá wà yìí náà. kò sí problem in fact ṣòrí ayún ẹ mú mi gan-an ni. really honestly. kí lẹ wá ṣe nílùú yìí o. official assignment ni. Hmm, báwo lẹ máa wá parí báyìí. Eh, títí ọ̀túnla máa parí. okay yes. ẹ eh, bóyá ká lọ relax ní the other side. ohun àkọ́kọ́ tí mo ṣe ni wípé mo fààyè mi fún Jésù eléyìí fún mi ní okun àti agbára ẹ̀mí mímọ́ láti borí ara àdúrà kíka ọ̀rọ̀ Ọlọ́run àti ṣíṣe àṣàrò nínú ìwé mímọ́ ó jẹ́ ohun pàtàkì tó ràn mí lọ́wọ́ lákòótán mo ṣe ìpinnu pé mi ò ní bára mi jẹ́ pẹ̀lú ọkùnrin tàbí ohun ẹ̀ṣẹ̀ kankan. ṣé gbogbo ẹ̀ náà nìyẹn. kò tán síbẹ̀ mo pààlà eléyìí fún mi ní àǹfààní láti kíyèsára nínú relationship mi before anything goes wrong àwọn nǹkan kan tún wà tí mo pinnu láti yàgò fún. bí kí ni. mi ò bẹ̀rẹ̀ dating or cutting kí n tó ṣe tán spiritually emotionally and mentally mo yàgò fún kíka ìwé gbígbọ́ orin àti wíwo àwọn àwòrán tó tọ́ka sí ìwà ẹ̀rí. broda ṣeun ṣé àwọn bro tún máa ń karú ìwé yìí ni ṣé wọ́n gba àwọn brethren kó máa kà ilé lọ́dọ̀ yín ni. bọ́sẹ̀ brethren are fruit ilé ò dí mi lọ́wọ́ kí n máa kí n má ka bíbélì mi or wo gospel films or do some other you know, spiritual things. okay o. <laughs> mo gbìyànjú kémi nìkan má dá wà pẹ̀lú àfẹ́sọ́nà mi mi ò gbà kó fọwọ́ pa mí lára fẹ́nu kò mí lẹ́nu tàbí kémi àti ẹ̀díjọ wà nínú yàrá kan náà <laughs> ṣíṣe eléyìí ó dàbí pé kéèyàn fi iná sórí òrùlé sùn ni o ní láti sá fún ìfarahàn sátánì. ibo lẹ wá lodge sí o. lodge kẹ ọ̀dọ̀ ẹni màá sùn sí tí màá ṣe parí assignment mi náà. ah tí àwọn. kò sí problem o mọ̀ pé ká tó parí àwọn assignment wa nígbà míì á tó bí eleven pm and by five am láàárọ̀ má ti jí jáde. ok kọ́tẹ́ ẹ̀ sọ fún mi ni pé a máa tó òrùkẹ́ tó dé tó bá dẹ̀ ti dàárọ̀ kùtùkùtù ẹ máa máa lọ kí àwọn èèyàn tó jí. yes exactly. ok o kò burú. all right bóyá ká lọ get àwọn ọmọ kan. ebi tiẹ̀ ti ń pa mí. sá fún ọ̀rẹ́kọ̀rẹ́ pàtàkì jùlọ àwọn tó nígbàgbọ́ wípé ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin gbọ́dọ̀ bára wọn ní àṣepọ̀ kó tó di pé wọ́n ṣègbéyàwó yàgò fún ìsọkúsọ àsìkò mọ́ra ẹni láàrin wa àti àfẹ́sọ́nà rẹ gbọ́dọ̀ jẹ́ àsìkò tó yẹ kẹ́ jíjọ máa gbàdúrà kò dẹ̀ rántí wípé ẹ gbọ́dọ̀ gbàdúrà níbi tí ènìyàn ò sí tàbí níbi tí òkùnkùn gbé wà àsìkò yìí ló yẹ kẹ́ jọ jíròrò bẹ́ẹ̀ ṣe máa kọ́lé yín sórí àpáta àsìkò yìí ló yẹ kẹ́ béèrè ìbéèrè tó máa ran ọjọ́ iwájú yín lọ́wọ́. àǹtí mi ẹ ṣe gan ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wáyé mi dáadáa ni. dáàbò bo ara ẹ àbúrò mi. let people know that you are responsible for your body your emotion and thoughts. ọkùnrin tí kò bá ti bọ̀wọ̀ fún àlà tó pa tàbí tẹ́ḿbìlì tí ọlọ́run fún ẹ kò tán fún láti fẹ́ ṣe aya ẹni ọ̀wọ̀ ẹni ẹ̀yẹ ló jẹ́. Báwo ni Jimmy? Fine dáadáa ní àlàáfíà mo wà. so kí ni ìdáhùn ẹ sí request mi. rárá. rárá ni kí ni. rárá ni ìdáhùn mi èmi ti di òkú ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìlágbára lórí mi náà ìwé rómòrí kẹta ló sọ bẹ́ẹ̀. èmi ò wò lè wá mọ ilé mi àtọjúwájú mi on a simple foundation so wọ́n bá ní ìdáhùn mi ó dàbọ̀. tó fún mi ti gba wẹ̀rẹ̀ mẹ́sìn as in big time tó fún mi so gentle tó jẹ́ wípé ṣùgbọ́n gbàrà tó gba Jésù báyìí gbogbo ìwà ìjàkadì láìpẹ́ disappear. ẹ bọ̀bọ̀ yẹn dáa fún ẹ náà at least ilé ẹ máa wà lálàáfíà aláfíà máa wà nílé ẹ náà. òwò tó dẹ̀ tún yẹn ṣá. ẹ máa wo dìdìrín yìí kẹ́ ẹ. báwa ah! sì ni ẹ èmi tí mo love tó fún mi ńgbà tó ya wèrè mú mọ nǹkan tí mò ń sọ. sori formation tọ́lọ́run fi dá mi i love crazy babes as in kóbìnrin ya wèrè. sista Tófúnmi. Tófúnmi ẹ jọ̀ọ́ ẹ má pè mí ní sista. tó níyì bàbá ni mo fẹ́. ìdílé tó láyọ̀ ìdílé aláyọ̀ ìdílé tó lógo olúwa ni mo fẹ́. màmá jẹ́ sọnù màmá jẹ́ ṣìnà láyé tí mo wá mo bẹ̀bẹ̀ yé mo bẹ̀bẹ̀. èèyàn burúkú ni ẹ o in fact o wí bẹ́ẹ̀ o sì ṣe bẹ́ẹ̀. Ah, kí ni mo ṣe. Ah, ṣebí the same bar la wà wọ́n pé ó dàbí pé the same spot gan la wà tó fi ń sọ wípé tó bá máa marry tó bá máa fẹ́yàwó church ló ti máa fẹ́yàwó. Ah, ó tó ló pa ó tó ló pa fẹ́ mi bàbá dangerous man ni ẹ rí ṣá honestly mo ti pé fifty thousand naira ló fi bet ló fi bet pé kò lè rí àwọn fẹ́ni church. owó bọ̀bọ̀ yẹn wọ gbóúnjọ yẹn. o oh, mi nẹ. Ah, ọjọ́ tí mo gba owó yẹn àánú ìfẹ́ ṣe mí ṣùgbọ́n mo mọ̀ pé henry ló lè ṣe church i mean church ni mi àti ọkọ mi ti kọ́kọ́ pàdé òun náà wà nínú service ìjọ yẹn. Hmm. mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé kì í ṣe gbogbo àwọn tí wọ́n wà nínú church tàbí tó wá ń jọ́sìn nínú church ló jẹ́ ọmọ ọlọ́run ènìyàn nílò ẹ̀mí mímọ́ ọlọ́run láti mọ òtítọ́ láyé yìí. bẹ́ẹ̀ ni nǹkan tó wá jẹ́ kó rọrùn fún mi ni pé èmi náà ti fààyè mi fún Jésù nígbà ẹ ṣe gan-an ẹ pẹ̀lẹ́. all right ẹ jẹ́ ìdápadà sí church bí ẹni tó ní. Ah, mo rántí ìgbà kan tí ẹ̀rìn fẹ́ give up. <laughs> give up kẹ ẹ lójú owó. <laughs> nǹkan kan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yìn guys ní pẹ̀ tí wọn. ẹ̀rìn no dey give up èmi ni ẹ̀rìn the great. ẹkùn <laughs> wọn mọ ta ìwọ ẹkùn fúnra rẹ ah! ẹkùn fúnra rẹ. yóò give up irú ẹ. látìgbà tí wọ́n ti mọ ilé mi ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ mí lẹ́nu. sista tó fún mi. tó fún mi ẹ jọ̀ọ́ ẹ má pè mí ní sista. tó fún mi. bẹ́tà. o ṣe everything ti confirm ẹ ọkàn mi yóò di kí n tó mi jẹ in fact alámìgún ti confirm ẹ. jẹ́jẹ́ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ ṣá ẹ̀yin nìyàwó mi o náà kì í ṣọ̀rọ̀ àwàdà èmi kọ́ ni mo sọ olúwa lórí bẹ́ẹ̀. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ jọ̀ọ́ ẹ padà wá lọ́la o ah. mi ò ráyè yẹn sìn. ẹ má ṣe yẹn o I am a child of God I do my things according to biblical principles sherry and tábàdé ní ká wò ó tẹ bá mọ̀ ọ̀rọ̀ tí pásítọ̀ sọ ní church ìjọ Sunday wọ́n ní nǹkan tó bá yẹ ká ṣe lónìí ká má fi dọ̀la bẹ́ẹ̀ lọ́rọ̀ gbàlà rí ẹ jọ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ má jà fi jáfara ẹ má fi ọjọ́ gbàlà mi dọ̀la. I beg you in the name of God. Ah, ah, kí ni ah, ẹ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ dìde ẹjọ́ dìde má kó bá mi náà. See, I've never loved like this before. Eh? Not in my entire life. Ẹ jọ mo bẹ̀ yín Ẹ jọ mo ní kẹ́ ẹ dìde. Ẹ má jẹ́ dìde. Ẹ jẹ́ kí n wà báyìí. Ẹ dìde àbí wàhálà wà bẹ́ẹ̀ máa lọ máa rò ó. Láì gbàdúrà, láì wádìí nípa ẹ̀. mo fún ní ìdáhùn bẹ́ẹ̀ ni adájọ́ ọjọ́ ìgbéyàwó wa ọ̀pọ̀lọpọ̀ owó láná lórí ìgbéyàwó wa àfilékọtí àfọ̀nà ọlọ́kà síbẹ̀. ṣàfihàn ìpìlẹ̀ ṣe pàtàkì sà no matter nǹkan téèyàn bá máa dáwọ́lé ìpìlẹ̀ ṣe pàtàkì kò tí tó ọdún kan tí ọkọ mi bẹ̀rẹ̀ sí ní yọwọ́ kọ́wọ́ ohun tí ó ń fa sìgá ó ń kóbìnrin oríṣiríṣi ọ̀rẹ́ ló máa ń gbé wálé ìgbà míì wà gan tí kò kí n solé ha pásítọ̀ jésù gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ mi. bí ti bá wọ. <laughs> kí n tó fayé mi fún jésù àjọ máa ń dàrú fúnra wa nulẹ̀ ni in fact àwọn ọ̀rẹ́ ọkọ mi gan mọ̀ pé mi ò gbàgbé rẹ̀ ṣùgbọ́n látìgbà tí mo ti fayé mi fún jésù gbogbo ìwà pálapàla yẹn lọ́lọ́run ti gbà lọ́wọ́ mi àdúrà kan tí mo wá ń gbà nísìnyí wípé kọ́lọ́run jọ kó bá mi yí ọkọ mi lọ́kàn padà. that's exactly what's going to happen. Amen. i have joined you in prayer. jésù yóò gba àkóso ayé ọkọ yìí. ẹ má ṣe jẹ́ ká gara dà yín. ẹ tẹra mọ́ àdúrà. Hmm? ẹ tẹra mọ́ àdúrà. láìpẹ́ láì jìnnà ìyanu tẹ̀ retí yóò ṣẹlẹ̀. ẹ jẹ́ kí a gbàdúrà. Yes, dẹ̀ order more drinks now. kí ló ń ṣe bọ̀bọ̀ fẹ́mi yìí náà. ah wo mo máa ń sọ fún yín o tí security bureau bá tight wà á múgbẹ o. ọmọ ah, tibẹ̀ fìyẹn lẹ̀. Ah. mo understand ẹ ẹbí ẹ̀kọ́ ẹbí ẹ̀kọ́ nígbà tẹ́lẹ̀ kò sí àwọn ọmọ ilé. ògo lẹ bẹ́ẹ̀ni responsible man. àbíkọ́ máa gbé two cartons. ẹ ò dà ẹ ṣe. ẹ eh, bá máa bá máa. ìyẹn lápá kan Henry ẹ ká sọ̀rọ̀ gidi ń gbọ́ tó fún mi tó fún mi ti change. ọbọ ah, ah. yìí má máa fọ ọkàn ojú egbò ayé mi mú ọ tó fún mi ti gba wèrè mẹ́sìn. sherry ẹyin guys ẹ. tó fún mi bèbí mi lè tẹ́lẹ̀ as in my girl is stubborn ṣùgbọ́n gbàrà tó gba jésù báyìí gbogbo ìwà ìjàkadì láìpẹ́ disappear. omi nẹ. jésù ti gba tó fún mi mọ́ mi lọ́wọ́. you doing? What's in me, Sarah, baby? Question, question, question, question. No, no, no, no, no. Láti ìjẹta tó ti kó ṣe orí burúkú ara ẹ̀ jáde. Bọ́lá ló bọ́ọ̀lù. Lọ́lọ́ wọ́n ni mo bá wọ́n. Ṣé o kọ́ mo bẹ̀ ṣe yẹn? O fẹ́ jà. Ṣé o kọ́ mo bẹ̀ ṣe yẹn? O fẹ́ jà bí. O fẹ́ jà. O fẹ́ jà. Wà á jà tọwọ́ ẹ̀ lónìí. Ẹ́ náà pé bàbá ẹ̀ lónìí. O fẹ́ lọ mi ẹ̀. Dàbí dúró. Sori sọ́ọ́ bá bí òrí òrí bá pàdà bàbá ẹ̀ jáde. O ò ní fẹ́ ṣe. mọ́ ọjọ́ tí máa wọlé ilé ọjọ́ ìwà kó jáde rẹ̀ ìjọ ilé mi tí mo fọwọ́ rẹ̀ kọ́ tẹ̀ padà lọ síbi tí mo ti wá máa padà síbi tí mo ti wá. tó fún mi ti gba wẹ̀rẹ̀ mẹ́sìn as in big time tó fún mi sọ gentle tó jẹ́ wípé. ẹ bọ̀bọ̀ yẹn dà fún ẹ̀ náà at least ilé ẹ̀ máa wà lálàáfíà aláfíà máa wà nílé ẹ̀ náà. òótọ́ dẹ̀ tún yẹn ṣá. ẹ máa wo dìdìrín yìí kẹ́ ẹ báwa sì ní ẹ ah! èmi tí mo love tó fún mi ńgbà tó ya wèrè mo mọ nǹkan tí mò ń sọ. sori formation tọ́lọ́run fi dá mi i love crazy babes as in kúbìrín ya wèrè. Tofumi is extremely gentle now. See, me as a person, I hate excuse. Tó bá tẹ̀tú máa gba Jésù nìyẹn, gbàdúrà lónìí. Lọ ṣọ́ọ̀ṣì lọ́la. Socialization ló láyé kò sáyé ayé ò gba rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ mọ́. This is the twenty-first century. Do you get it? Ó dẹ̀ tó yẹ. sí ẹ̀yọ́ mi ó ṣẹlẹ̀ i'm sorry for shouting at you an angry man is an angry man ebi by me. mí you know? should i tell you something the only problem to mo ní pẹ̀lú church don't love. if you can stop going to church i'll be so happy with you you know i love you. okay church will have a fẹ́ kí Good question. Good question. Mm, I can't really place a church for now. But that's a very good question. All our churches kan tó jẹ́ if you go there kò ní sí problem nílé yìí but I can't place it wàá fún mi níbi oṣù mẹ́fà àárẹ̀ rẹ̀ ọdún kan sọ́dún méjì I will give you a good church that you be attending. pé Yusuf yóò fẹ́ wá tẹ́lẹ̀ ṣá ó lówó lọ́wọ́ tó ń gapá. ó ti bẹ̀rẹ̀ pé gbogbo àjọlẹ̀ pọ̀ kékeré ni wọ́n wá lówó tó ń wá. ó ń bùkà ó ń bùkà. ẹ̀ ń lọ́dẹ̀ mọ yẹn o. wo ìwọ wo láìkọ́ tí ń tiẹ̀ mo rẹ̀ yókù. <laughs> hello sista tó fún mi ẹ ká sàn. ẹ ká sàn sà. báwo ni family ṣàlàáfíà lẹ a dúpẹ́ àlàáfíà ni sà mo ní kí n kàn bèrè àlàáfíà yín ni àti ọkọ yín. Ah, we thank God sir things are getting better. ọlọ́run á fún yín ní oore ọ̀fẹ́ láti là thank you sir. ẹ ṣé sir ó dàbọ̀ sir. ẹ káàbọ̀ ìyàwó wa. ẹ káàbọ̀. tí bẹ́ẹ̀. broda yusuf. broda máa wo. àwọn eléyìí ò broda o wò ó bóyá lọ́ọ́ lè broda láyé broda ke? o kúrò tọ̀sán ọmọ nàìjíríà plc bó ti broda ni. le demo mọ o. ti wá dé báyìí sí. ṣé àwọn abọ́ ìjà ní kí nǹkan láta sẹ́nu. àbí kílẹ̀ kílẹ̀ fi wò. ìyẹn ṣó ìyẹn ti sọkẹ. tó fún mi bẹ̀bí. àkọ́dá lè máa mú ewé báyìí lọ. bí ipò mọ́tò bá ká díẹ̀. Ah. tí ló ń ta ọ̀lẹ́ mo mọ̀ tó ṣẹlẹ̀ abọ́ ìsìnkú ẹ̀ díẹ̀ pọ̀ pọ̀ baby my baby. ọkọ yín wọlé. rárá o ah, mo ti pèpè oúnjẹ yín kí n tó lọ sí church. shut up for i have searched the house kò sóúnjẹ nílé yìí and i'm hungry ebi ń pa mí. i am hungry don't worry i'm hungry. ní ṣé ẹ máa wẹ̀ tẹ́ bá ṣe fún kí n máa ń gẹ̀ẹ́dì lórí ìdí. tó fún mi. jókòó. kí jókòó. tó fún mi. why you fidgeting why you shaking ẹgbẹ́ ọkọ ilé wa mẹ́rin relax. We ò like way tí christianity fi ṣiṣẹ́ lára àjọ. I want you to go back to the normal crazy girl I used to know. Yeah, Yàwèrè padà man to save this marriage. Go back to your normal self. Ká nọra wa, ká dálérò, everything wa okay. Hey, go, go back to your crazy. I don't know, I don't know, I don't know. Jọ̀ọ́ mo bẹ́ẹ̀ ni. Ṣé Come and eat with me. Ṣé mo lè get to me already. A minute, nítumọ̀. Má lọ. ماذا؟ آه والدليل My dear. Ẹ ẹ má bínú ikú. Tó fún mi, mi ò bínú sí ẹ̀yọ́ mi, ó ti tán. ṣẹlẹ̀. I'm sorry for shouting at you. An angry man is an angry man. Ebi ló me. mí. you know. Should I tell you something? The only problem to money ní pẹ̀lú any church tó not know. If you can stop going to church, I'll be so happy with you. You know I love you. Okay, church will affect him, fẹ́ Good question. Good question. Mm, I can't really place a church for now. But that's a very good question. Wọ́n our churches kan tó jẹ́ if you go there kò ní sí problem nílé yìí but I can't place it for me mi níbi oṣù mẹ́fà àárẹ̀ rẹ̀ ọdún kan sọ́dún me. I will give you a good church that you be attending. Okay? Eh? Please tó for me. that's all. My dear hmm? ọkọ mi olówó orí mi hmm? ṣó ní ẹ̀ṣẹ̀ tí mo ṣe àbí ṣé ó ní responsibility kan tí mo pàtì láì ṣe ni gbogbo ipá mi ni mò ń sà láti rí i pé mo tẹ́ yín nínú ilé yìí ṣé ní responsibility mi kan tí mi ò carry out ni. tó fún mi look at my face ó ṣe mí ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ mo sì but the only thing I'm begging you to as my good wife is that Stop going to church. They are teaching you what is affecting you. I know you before. Mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀. Mo mọ̀ tó now. Tó fún mi baby. Eh, o mo ṣe rí. Nǹkan tó sọ ẹ́ dà. Jọ̀ọ́ má lọ church mọ́. Àlàáfíà Anytime tí bá ti lọ we go together. And if I'm not going we stay at home together and we enjoy life. eh? let's sleep please. Jẹ́ ká sùn ó bẹ̀rẹ̀ sí ní fún mi gbà tó ló di born again born again kò born again èmi á sò tọrọ fún obìnrin tó bá ń ṣe jẹ̀jẹ̀ níwájú ọkùnrin ńṣe ló máa di múgù ló máa di mùmú ṣé lọkùnrin ẹ máa ráìdì ẹ ni. o ṣe ọkọ mi ò ráìdì mi mi ò dẹ̀ kí n ṣọdẹ ọ̀rọ̀ báíbù ni mo tẹ̀lé. mi ò sọ bí ẹni pàwa náà lọ church ah, tó fún mi tó fún mi ah, wake up wake up. wọ́n kọ́ ẹ̀ náà eh, ayọ̀ lèdì àbí ìwọ náà kọ́ ẹ̀ ni wo má jẹ́ kí n tàn má jẹ́ kí church sọ ẹ́ di dàkúdà <laughs> obìnrin tó bá ṣe bí ọ̀dẹ̀ níwájú ọkùnrin ẹ eh, tọkọ ẹ bá gbé egbóná fún ẹ ìwọ náà gbé egbóná fún ni èmi láyé ni mi ò lè jẹ́ kọ́kùnrin kankan gùn mí gàràgàrà kó láìdí mi bí kẹ̀kẹ́ márúwá. òṣì <laughs> ṣé fẹ́ sinmi ní àbọ̀ sinmi èmi lọ. 新面子呢？ bí mo ṣe débi gan mi ò mọ̀ àdúrà ẹ̀ ló gbé mi lọ yes maybe you understand the hard way You, ò ṣílẹ̀kùn fún i'm not going to open this door for you tó for me, ẹ jọ díẹ̀ mi good night ah jesus dear me. ní kí n pípẹ́ oúnjẹ yín kí n dẹ̀ gẹ́ẹ̀tì omi tẹ́ máa fi wẹ̀ rẹ́dì. tún ló ń tàn. ìyàwó mi ni màmí ó ní kí n máa bọ̀ pé àsìkò àdúrà rẹ ti tó. Hmm. oríṣiríṣi ṣé ìyàwó rẹ mọ̀ pọ́dọ̀ mi ló wà ni. màmí. wà bàjẹ́ òṣì. bó a ni tẹran mi ti jẹ́. Ah, ẹran ìkéré ó tún yí lẹ́nu ẹ má bínú mà mi ò mọ̀ mi. díà díà díà díà um, báwọn wá ẹran tí ó tóbi tí ó dẹ̀ soft dáadáa lẹ́nu ẹ gbọ́. Mm-hmm. Ah, o ṣe wọn mọ̀ mi. yes mọ́mí. ọ̀kadì. ṣe. mo wà ókè. o kọ́ àṣàrọ̀. ẹ pẹ̀lẹ́ ṣe é sùn dáadáa. mo sùn mo sùn dáadáa. báwo jẹ lóúnjẹ. Hmm, mi ò rí kan tìkan ní tó ń jẹun náà mo kàn ní mọ́ fún gbogbo àwọn èyí náà panu ni nígbà mo ti mọ̀ pé ò ní pẹ́ dé.